lẹ́yìn tí yá dáwọ́pẹ́ fún Allah ṣe àsọ́látò fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam dáadáa àsọ́látò náà fúnpa àwọn ará ilé anábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde ìkìyàmà. nítorí àsìkò mo kí gbogbo àwa mu'assasatul falihin al-islamiyya aláǹdàkùnmáṣá àtàlẹ́kùn dáadáa fún wa. iṣẹ́ tọ́lọ́run tànàbí òun náà lágbédálé yìí ọlọ́ǹdàkùnmáṣá àgbà lọ́wọ́ wa o gbogbo ìgbìyànjú wa yìí ọlọ́mọṣá àjọjọ tọ́lọ́run yóò ṣe déédéé súnà ìkíláàsì tọ́lọ̀ wa máa fi ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́mọṣá àbáwá fi ṣe lẹ́ṣọ̀ọ́ ọlọ́mọṣá tẹ́wọ́ gbà lọ́wọ́ gbogbo wa àwọn ṣáàdù wa àwọn àlùfáà wa tí wọ́n ń darí wa láàyè yìí ọlọ́mọṣàbà àtọ́nilẹ́sùn lórí àbẹ̀lúwa wa olùṣàlékún dáadáa àti àlékún ọlá àti àlékún ọlá nítorí àsìkò mo fi kíkí wọn omi kí gbogbo àwọn àlùfáà wa àwọn ìmáàmù wa ní ẹgbẹ́ ọ̀tún mi àti àwọn sheikh wa náà ní ẹgbẹ́ bí ó dàbí pé bóyá ẹ̀kan rí mo ti rójú tí wọ́n ìwà rántí wọn àmọ́ mo ti rójú wọn nìkan ọlọ́run bá a sọ ilẹ̀ ẹ má bínú ọlọ́run bá a sọ ilẹ̀ sọ lórí. تقبل الله منا ومنكم gbogbo àwọn àlùfáà wa ní kalẹ̀ àti gbogbo àwọn bàbá bàbá àti àwọn mahati wa náà gbogbo wa náà láti ká máa wá lọ gbogbo tọrọ àbójúkú torí pé èmi náà débi tí mo bá jà máa ń lẹ mo rò pé a ń ti ṣe àwọn èèyàn pẹ̀lú pípẹ́ léyìí kò sì wèmi náà bẹ́ẹ̀ ọlọ́run ọba ló kọ́ bẹ́ẹ̀ pé lóde nínú kódà tí èyí bá ṣe àdéhùn tá a ti jọ ní mo fẹ́ mọ̀ wà wọ́n mi torí àná òpòwò yá àná òṣogbo la wà pàrọ̀lámìtì tá a wá ń ṣe nígbà tá a parí mo ní láti rí àwọn àpàdégbà tó ṣe ẹ̀kọ́ fáwọn Nurudeen Imam habibullah nígbà wa parí bí asiri àní ní ìṣẹ̀lẹ̀ ká tó dọ̀la à mo nígbà lámọ̀jù kan ní ìyá yín láàárọ̀ yìí abánimọ̀ lọ. Adébàdàn bí fanbẹ́ẹ̀ ti ṣe dánù lọ́wọ́ agunmẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ ká tó rí after twelve ìjẹ́ kẹwàá sọ́dẹ̀ kan pọ́nà ìdí free ní twelve a tún wá fèsì ọ̀nà pé kátà lè tètè délé ká sùn díẹ̀ kó tó di pé pàtúnṣe kó tráfíkì lọ́nà rìdíìmù nu àwa lo two hours àìsí ìdélódò àìsẹ̀ wá tọ̀nù padà tó lọ gbà Ṣàgámù wa lọ gbà wọn lókòrò tó wọnú àdúgbò wa àwọn akọni lago mẹ́rin ago mẹ́rin ago mẹ́rin nídàájí yìí gbogbo àwọn àlùfáà àtàjọ lọ àtàjọ sùn ilẹ̀ tó mọ́ ẹ̀ nígbà wa tó wá ríra wa àtọ́ni bíbí sùn mọ́ ẹjọ́ ọ̀dáwà òdà tó fi ń bọ̀ nísìnyí ẹ̀rí pé àfikẹ́ mójúkò fún mi ní o ìbá mọ́rù ẹjọ́ yìí àmọ́ mo wọ àwọn àgbàlagbà ń kalẹ̀ pé séwé mi náà ni wàá dá àwọn àgbàlagbà dúró ẹ̀dá ṣé ìjàmbá àti ìtàmójúkò jàdá àkókòmá ọ̀fẹ́ ọlọ́run tàwa ní sọ̀rọ̀ orí ọlọ́run ní já sórí ibú àmọ́rọ̀ tá a fẹ́ sọ lé ní eh, táwọn èèyàn kún ṣe ní wọ́n ní kí ní bẹ níbi kágbé súnà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam kágbé jù sílẹ̀ kálá àti àbúrúwò ní pẹ́pẹ́ ọlọ́ndàkùn wọ́n já wo gbé súnà nẹ́bì jùlẹ̀ o láburú tí ti máa ń ṣèyàn bọ́ bẹ́ẹ̀ ọlọ́ndàkùn mọ́ jù sí wá ọlọ́ndàkùn mọ́ jù sí wá abọ́ká lọ ẹja mọ kí ní téèyàn máa ń gbé lẹ̀ táburú ní fi máa ń ṣèyàn èyí tá a bá kàn sọ aburú tí máa ń ṣe èèyàn èmi àbá gbé súnà lẹ́yìn wá gbé súnà ẹlòmí ò pe nǹkan míì ní súnà fún wa wọn àtàwọn èèyàn rẹ̀ kan lè gbé kinní kan kalẹ̀ eléyìí súnà o wọ́tọ̀ ọba ti ṣe ọ̀dẹ́ súnà ẹ̀já mọ̀ kí ni ń jẹ́ súnà láàrin ìṣẹ́jú kan sí méjì ọlúwa o a máa wá sọ gbogbo ẹ̀ lọ́nà rèé èyí tí èsì tọ́lọ́run tí èsì tàdínàbì nú ọ̀rọ̀ ọlọ́ndàkùnmọ́ ìlú wájáde o ká sọ̀rọ̀ pẹ̀lú fẹnu afọ́ oníwàásí ni máa ń dára bọ́ bẹ́ẹ̀ sí àwọn agbọ́wàásí ló wà kàgbá kó bẹ́ẹ̀ olúwa òkú tá a bá sọ bí ìpẹ́jọ́ fẹ́ mú wọ òun àtàwọn tá a mọ̀ sọ àtìjàmọ́ tí ó mọ̀ gbọ́ àrísìkí méjì kan atọ́rọ̀ ìlọ́dọ̀ ọlọ́dọ̀kọ yìí àrísìkí ká sọ̀rọ̀ kó yé èèyàn aláya àrísìkí ọlọ́ọ̀ni ọlọ́dà kò mọ́ṣá àdójú ẹ̀ fún wa ńdọ̀kọ yìí àrísìkí ká tó wá bá ní sọ̀rọ̀ kéèyàn gbọ́ yé àrísìkí lòun náà ọlọ́dà kò mọ́ṣá àtúndógún ẹ̀ fún wa yìí ẹni tí ó bá wa sọ mọ́jú ó sì sọ àwa tá a gbọ́ náà lọ́dún dákun mọ́jú á sì gbọ́ kí ni jẹ́ súnà tá a gbọ́dọ̀ tako. àwọn sẹ́ẹ̀kì wa ọlọ́run bá sọ yín lẹ́sàn lórí èmi ṣe nígbà táwọn akéré nìkan la gbọ́rù gbọ́kúgbọ́n ni èèmọ̀ pé ó tún sàn lọ́dọ̀ ọmọdéyìn àgbàlagbà náà ó ní pé tá a mọ̀ ní súnà tábà ilé ti gbọ́ amárùkù náà ní tí èsì ọ̀ràn yàn àṣìgbọ́yé mọ̀ ní òun a sì gbọ́ yé mọ̀ ní o gbogbo wọn tí wọlé ìbá ń bẹnu làákàrí rẹ dákun lọ rí gbọ́ kú o a sì yé mọ̀ oníkání tó ti pè ní súnà oníkèéṣe ọ̀ràn yẹn súnà ní general meaning ṣe pé tó bá yẹ lé túlẹ̀ níta gbọ́dọ̀ kọ́kọ́ mọ gbọ́ yé mẹ́nu súnà yẹsẹ̀ wá nítumọ̀ táwọn kan nú àwọn àlùfáà àwọn apá kan péré àwọn ìlànà kan nú ìlànà ìmọ̀ táwọn náà wá wò pé àwọn fẹ́ gbé kinní kan lẹ̀ lọ́dọ̀ tàwọn àwọn wá ní táwọn gbélẹ̀ yìí ó kọ táwọn ó sọ nǹkan náà òun ní súnà ibi kálukú ti sì gbọ́ nù lọ́dàkùnmọ́jà sì gbọ́ pọ̀ kí ni túmọ̀ súnà gangan súnà gangan ni kullu ma nusiba ila nabiyyi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin. أو تقرير أو وصف خلقي أو خلقي تنقل السنة súnà ní gbogbo ń tó bá ṣàfitì sọ́dọ̀ ànábì tó sì lálàáfíà lọ́dọ̀ rẹ̀ tó ṣàfitì sọ́dọ̀ ànábì tó sì ní àlàáfíà sọ́dọ̀ rẹ̀ min qawlin bóyá lọ́rọ̀ pé ànábì sọ̀rọ̀ báyìí a ò fi ìlẹ́yìn abánábì ṣe nǹkan báyìí a ò takiri ìrìn àbí wọ́n ṣe nǹkan báyìí lójú ànábì ànábì sì fọwọ́ sí kò tako awọ́sfin xẹ́lìkì àbí tó ti bá ànábì ti rí lẹ́dàá òkú kò ga kò sanra kò tínrín ó jẹ́ ní onírun ọ̀gbọ̀n púpọ̀ onírun orí púpọ̀ àwọn kúlùkì àbí gbàbí ìròyìn pé irú wà ti bẹ lọ́wọ́ ànábì rèé súnà mi ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu ànábì ìṣe tá ànábì bá ṣe nǹkan ṣe lójú ayé ànábì tí ó tako àbí nǹkan àfi ń ròyìn bá ànábì ti rí lẹ́dàá àbí tó ti rí níwá tó ń pè ní súnà ìdáwọ́sẹ̀ bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ yàn wá ní àbí ìsọ̀rọ̀ yàn àkọ́kọ́ generally mímú ànábì gẹ́gẹ́ bíi pé n tó bá ṣe n tó bá sọ ìlànà rẹ̀ ní títẹ̀lé ọ̀ranyàn nìyí lórí gbogbo wa agbọ́dọ̀ gba ànábì sínú ayé wa agbọ́dọ̀ kí sínú mọ́tò ìjọba agbọ́dọ̀ gba ànábì sínú ayé wa irú gbígbà wo gbígbà tọ́lọ́run bá sọ náà nínú alukur'an àti ọlọ́ha àti ọ̀rọ̀ sọ̀rọ̀. ومن يطع الرسول فقد أطاع الله وعيا باو قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم Olúwa ní yà nẹ́bì sọ fún wọn, in kuntum tuhibbuna Allah, kalẹ̀ bá lẹ nífẹ̀ẹ́ Allah, fattabi'uni, ìmì ànẹ́bì ni ẹ tẹ̀lé, àjẹ̀gbẹ̀ títẹ̀lé ànẹ́bì ó pọ́dádá àbí ò pọ́dádá tọ̀ látara bẹ́ẹ̀ títẹ̀lé súnà ó pọn dandan àbí ò pọn dandan torí dáńpẹ̀ ní súnà ní ìlànà dání ìlànà nábì ìlànà ànábì jẹnẹrálì nù dandan lè ká tẹ̀lé ànábì òun bí a máa ní èmi ò fẹ́ tẹ̀lé ànábì àwọn àníjàlọ fẹ́ tẹ̀lé ọlọ́lọ́ nìkan lèmi fẹ́ gbà fún àwọn àní ọwá ń ni a sọ fún ọpọ́ ọ̀lẹ́rú náà wọ̀ àfikọ́ gbọ́dọ̀ táríwọlé ọ̀dọ̀ ànábì òun láyà tọ́lọ̀ ní kúl ilé ànábì sọ fún wọn in kuntum tuhibbuna Allah kalẹ̀ bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ fẹ́ràn ọlọ́run lójú àmì ọlọ́run ní tí mo fẹ́ fi mà sọ ẹ fẹ́ràn èmi ọlọ́run sọ fún wọn pé fàtẹ̀lẹ̀ òun ní èmi ànábì lẹ̀ tẹ̀lé tẹ́ bá ti wá tẹ̀ lánàbí olúwa ni wá sọ fún wọn pé yuhbibkumullah yuhbib ó wá ní mọ̀jùzùm kò sì tí àdásù jásù nìkan tá láàrí àmọ́ dáàbò wa mú ní pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah táwa dá padà sínú tẹ́lẹ́mọ̀ pé ẹgbẹ́ kọ́lọ̀ ń fẹ́ràn yín àdìjẹ́ fẹ́ ànábì a jẹ pé láti ìtẹ̀lá ànábì di dandan àbí ò di dandan jẹ̀mọ́ ò di dandan ọlọ́run wá lámọ́dá ń bò mí inú alùkùránì náà pé ó dáa jẹ́bi ọlọ́run sàdẹ́lẹ̀ fẹ́ wọ̀ alẹ́ mi kọ́lẹ̀ mọ̀ wá kí ànábì yẹn mọ̀ wá olúwa ní wà mọ̀ yóò tẹ ar-rasul faqad ata Allah olúwa ní gbogbo ẹnikẹ́ni tó bá ilé tó tẹ̀lé ànábì faqad ata Allah ó ti tẹ̀lé dáadé inna Allah subhanahu wa pẹ̀lú àlàyé kékeré yìí torí tọ́pìkì wa kọ́ yìí dandan ni ká tẹ̀lé ànábì ni àbí dandan kọ́ ẹ dáhùn dandan ni ká ṣe súnà ni àbí dandan ni súnà ni àbí dandan ni pẹ̀lú tawí yìí ó ti di dandan àmọ́jọ́ wá ní tá ń pè ní súnà yìí tabawa là ń tẹ̀lé ànábì à ń tẹ̀lé ànábì títẹ̀lé ànábì wa ìrun tá ń kí tara bí tẹ̀lé àdáhùn mọ́jọ̀ àwẹ̀ tá ń gbà tààlà fi ń tẹ̀lé gbogbo náà ṣe nípa ìsìláàmù tààlà fi ń tẹ̀lé tó bá jẹ́ pà nẹ́bì làwa fi ń tẹ̀lé òun automatically a ti ń tẹ̀lé ta ni Allah tàbá ti wá ń tẹ̀ lọ́lọ́run tá ń tẹ̀ láàrínẹ́bì irú ẹ̀sìn wo là ń ṣe òun ẹ̀ dáhùn mọ́jọ̀ mọ́ a jẹ́ pé ìtàn ń pè ní ìsìláàmù ni ò ṣe é ṣe àfi pẹ̀lú lánàá ànábì ìlànà ànábì òkìlókọ súnà ajẹ́gbẹ́ ìsìláàmù ò ṣe é ṣe pẹ̀lú àyàbí pẹ̀lú iyún ní túmọ̀ ọ̀rọ̀ alimami al-Barbahari alayhi rahmatullah ó ní i'lam anna al-islam huwa súnà wà súnà hiya al-islam lẹ́mọ̀ pé ìjọba ti sọ̀rọ̀ súnà ìsìláàmù láwí ìjọba ti sọ̀rọ̀ ìsìláàmù súnà náà là ń ọba ní ìsìláàmù lè fẹ́ ṣe èmi ò ṣe súnà á ní sàlàyé irú ìsìláàmù tó fẹ́ ṣe ọba ṣe ìsìláàmù tèmi kí n kírun kí n gbà wẹ̀ á ní irun tó kì í sọ pé irun ìwọ̀n pé irun ọ́n ṣe kọ́ mọ̀ ní ṣe kọ́ mọ̀ ṣùgbọ́n bí aláàzímù kọ́ ìmọ̀ ṣe báwọn bí aláàlá ń kọ́ ìmọ̀ ṣe nábìlà ń kọ́ ìmọ̀ yàn rúkú ń kọ́ ìmọ̀ ṣà àwọn àsìkò òru ń kọ́ ìmọ̀ sọ àwọn tọ́ra rẹ o àwọn tí ń ṣe fún náà <laughs> ọ̀rọ̀ gbọ́dá sí kọ́ ṣe ìsìláàmù bílá sunnah la islam bila sunna kò sí islamu láì kò bá sí sunna ká tó wá kú láàrin yìí kí ló wá bí ká máa ní sunna kan ìsọ̀nà yẹn kí ló bí ká máa ní nǹkan tí ìsọ̀nà yẹn ní jẹ́ sunna tí yóò wá lọ dàrú mọ́ wa lọ́wọ́ pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá wa kọ́dà tí ó dà mẹ́lò ní ìlọ́wọ́ dé ó ṣe bẹ́ẹ̀ ló ń tán máa ń pè ní súnà ní tó bá wá látọ̀dọ̀ ànábì nínú àdéhìí ó wá ní èyí tó bá ti wá láti inú àlùkòrò á ní èyí ò ní ó mọ jẹ́ pàmbù àmọ́ gbogbo ẹni bá ti ronú bẹ́ẹ̀ pàdíláyà aláìmọ̀kan ni òjò ní nǹkan bẹ́ẹ̀ o ọlọ́run níjà gbòdo àbí sàmọ́ bẹ́ẹ̀ gbòdo ọlọ́run níjà gbòdo o bá bá béèrè nínú jáàmù lọ́wọ́ yín ẹ má kọ́ lẹ́bẹ̀ o. tẹ́láwọ̀ àlùfáà àtọ́ gbé e lẹ̀ pé táwọn ń pè ní súnà ní kí èso ọ̀ràn yàn wọn lẹ́mọ́ bí àdéhùn. àwọn kan gbélẹ̀ jẹ́nẹ́rálì pé ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà Islam jẹ́nẹ́rálì ẹ̀yà pín ìdájọ́ rẹ̀ lẹ̀ wọ́n láwọn wọnú ṣẹ̀ríà àwọn kíní kan bẹ ṣẹ̀ríà pàṣẹ rẹ̀ àṣẹ tí ṣẹ̀ríà wa pa yìí àṣẹ pé ń tá a pa láṣẹ rẹ̀ tó ọ̀bá ilé ṣe ọlẹ́tọ̀ ọkọ̀ jìyà níjọ́ ìgbéga kìyàmá ọlẹ́tọ̀ ọkọ̀ wọ jahannam àwọn afáwa nítọ̀ gbogbo tó wá rí báyìí káwọn ọmọ létí ẹ̀jọ́ àwọn ń kà wọ́n jọ àwọn ń kà wọ́n jọ ìgbà wa kà wọ́n tán àwọn tá a wá kà lẹ̀ yìí ó kọ owó làámọ sọ wọ́n bẹ́ẹ̀ làwọn afáà ti fún nǹkan bẹ́ẹ̀ ló kọ pé gbogbo tó bá ti rí báyìí pé ká ṣe rẹ̀ jẹ́ dandan wájìbù láàmú pẹ̀lú ẹ̀ kí ló kọ́ta náà pé ìgbà míì ń wá tó pé ní fárúdù kí la pé jàmọ́ fárúdù wọ́n pé ọ̀nà yẹn yìí gbogbo bí tó bá tilẹ̀ ìwó wà nù sẹ̀ríà o tora ní ọ̀nà tá a ti mú dájọ́ nù sẹ̀ríà a mú dájọ́ láti inú alukur'an a mú dájọ́ láti inú hadith anabi a mú dájọ́ láti ibi káwọn onímọ̀ ń panupọ̀ lórí nǹkan gbogbo tó bá lè ti wá àwọn ọ̀nà yìí jáde táwárí pé bó ti jáde yìí àbẹ́ yóò bá dúró tí ó lè wọ́ná lálẹ́kìyà mọ́ irú nǹkan bẹ́ẹ̀ ó ti di kínú jọmọ́ wáàjì àbíkan tó pè ní àbíkan tó pè ní láàzìm ẹ bá ń pè ó dó kọ mélòó kódà àwọn atúmọ̀ pè ní hatmon ẹ bá ń pè hatmon ìjọba tó kó kọta ń dá yìí ìkẹyọ̀ kan náà là ń pè bẹ́ẹ̀ gbogbo tó ṣe pé tá a bá ti kojú bọnú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ẹni tí ò bá ilé ṣe nǹkan náà jìyà ó là ń pè ní wà di far gbogbo ẹ̀. àwọn kojú bọ́ọ̀lù ṣẹ̀ríà wọ́n ní ìdàkejì kínní náà tún bẹ́ẹ̀ pé àwọn kankan bẹ bọ́ ọba ètún lè dé jẹ ìyà bọ́ ọba dé díẹ̀ jẹ ìyà ìyí ọ̀ ìdàkejì ẹ̀ wá ni pé ọ̀ dé kódà mọ́ súnmọ́ débi tí ọ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá kóru yìí náà jáde nù sẹ̀ríà à ń ṣe dìná à ń mutí à ń ta tẹ́tẹ́ obìnrin tí rí lẹ̀ obìnrin tí ọrùn lẹ̀ obìnrin tí ẹsẹ̀ lẹ̀ ẹsẹ̀ ogbórú nǹkan báwọn gbéyàn bá ilé dẹ́rú ẹ̀wò ó lẹ́tọ̀ọ́ kó jìyà níjọ́ gbèdé àlùkìyàmà ó lẹ́tọ̀ọ́ rẹ̀ láwí o. àwọn àlùfáà wá gbogbo wọn wá ka gbogbo nǹkan bẹ́ẹ̀ jọ àwọn eléyìí náà lákàjọ yìí afáwọn kan ló kọ lẹ́ẹ̀kan ẹ̀dá pẹ̀lú tí wọ́n létí àwọn kan wájib fárúdù lázim hatmun ẹ ṣeun ẹ ṣeun jàre ilé kí ó láwáyà yẹn alhamdulillah àwọn eléyìí náà ẹjábò náà ló kọ ọlọ́kọ̀ wò wọ́n ní gbogbo tó bá ṣe pé tọ́ ọba ṣe báyọ̀ jẹjà ó ṣe pé ọ̀gbọ́dọ̀ mọ́tẹ́dì ẹ̀ wọ́n ní ẹja máa tó fún wọn ní haramun ẹja pé ìyẹn ní haram haram tá a mọ̀ sọ ẹja pé jọ̀ mọ́ ó yẹ ẹja pé bá ti wọ́n pé haram ó yẹ pé rẹ̀ ẹ pé haram haramu ẹ ṣeun àbáwá ni haramu ni ó àkúrà tí ó ti jẹ yí báwọn haram. ó di nǹkan mélòó báwọn nínú ìdájọ́ ó di méjì eléyìí náà wá wọ́kọ̀ tún òun náà pé ní a haram àbí tún pè ní mahadúró ẹ ń a ti ní muharram ẹ ń muharram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a tún wá mú nǹkan míì náà wá wọ́n láwọn kankan bẹ ni ẹ máa ṣe ẹ máa ṣe àmọ́jọ́ tó ní a máa ṣe kò sọ pé tá a bá ṣe àjíyà kò sọ pé tá a bá ṣe á ṣe kí ni àjíyà ó kàn sọ fún wa pé bẹ́ẹ̀ bá ṣe o ẹ gbà ládà o àmọ́ kò sí kí ni lórí ẹ̀ kò sí jíyà èyí ń àfọ́sí àpandandan tẹ́ pé ajẹ́pẹ́ nǹkan wòye ṣe wájìbù kìí ṣe fárúdù kìí ṣe hátúmù àbí àwọn ní yìí náà já fóun náà ló kọ àwọn afurukọ yìí inú kọ rẹ̀ ní mustahab ẹ pé ẹ bá pé wọ́n tún pè ní mandu ẹ pé ẹ pé wọ́n tún pè ní masnoon ẹ pé ẹ pé ó ló kọ mélòó wọ́n bá tún pè ní sunna ẹ pé ẹjá àpéjọ mọ́ sunna tó wá pé yìí ẹ dákun inú ìdájọ́ lóyè láti dárúkọ nísìnyí ìkànnù mẹ́ta òun ni wá ń jẹ́ súnà ó kọ nákàn fi sọ tó bá ti rí báyìí ní ìdájọ́ orúkọ amájọ́pẹ̀ ní súnà ó bì yọ́ ń dirú nǹkan báyìí tẹ́ pé àwọn nǹkan ẹ máa ṣe tá a pé wájìbù lẹ́ẹ̀kan náà tó bá wá látọ̀dọ̀ ànábì tó jẹ́ wájìbù lé wa lórí tẹ́ pé tábàbẹ́ pátọ̀dọ̀ ànábì ló ti wá pé kí là á pè jàmọ́ amọ́lọ́lù àwọn àlùfáà yìí tó gbó kọ kalẹ̀ fáwọn ìdájọ́ àwọn ni ẹmọ́ pẹ̀lú yóò ní súnà o kí ni wọ́n ni ẹgbẹ́ wọ́n ni ẹgbẹ́ wájíwà bí ẹgbẹ́ fárúkú tí a gbé kò jọ mọ́ ìkánṣẹ́ látọ̀dọ̀ ànábì ìkánṣẹ́ látọ̀dọ̀ àbíbì nìkan kò jọ mọ́ ìdájọ́ di mélòó báwọn ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ní náà dé wọ́n tún wò kan pé bá a ti ní àrọ́ọ̀mù lẹ́ẹ̀kan tẹnitọ́ bá débẹ̀ ọ jìyà àwa nìkan náà títẹ̀lé àní àpá débẹ̀ o má débẹ̀ o má débẹ̀ o àmọ́ tó o bá débẹ̀ àníyà kan a fi jẹ́ ọ́ bọ́ ọ bá débẹ̀ àní kí ni àníyà kan tá a fi jẹ́ ọ́ àmọ́ kọ́ ọmọ sínú dáa àwọn àlùfáà wọ́n wá tún kóró àwọn yìí náà jọ wọ́n tún sà wọ́n jọ wọ́n sà lápòjúwe kéèyàn ó báyàwó èèyàn lé nǹkan pọ̀ kò dára jẹnaba wọ́n ní mọ́gbèsùn o mọ́jẹ́ kí ni mọ́gbèsùn o má gbẹ̀sùn o amẹ́ni bá ṣe tán tó rẹ̀ ẹ̀lẹ́ lómi ọ̀lẹ́ ni ọ̀lẹ́lẹ́ ó bá ṣe tán báyìí yóò sùn bọ̀ ọ̀kù kalẹ̀ síbẹ̀ náà ni ó bá ṣe tán ló bá sùn ni ò bá wẹ̀ ìgbà àṣùgbà ń tó ló tó dìde mọ́ lọ yìí wẹ̀ jẹnaba ṣe pé kí ni tẹ̀lé àní ọmọ sílẹ̀ kan mọ́ sùn ohun tó sùn yìí tẹ̀lé àlọ́ ní jìyà rẹ̀ torí pé òun èé ṣe haram àkànfẹ́kọ sí ni àwọn àbá wa kó tó wá jọ báyìí náà jọ tó pọ̀ nù ṣẹ̀dá àwọn afọ náà ló kọ àwọn àpè yìí ò ní mọ̀kẹ́wò ẹ bá ń pè ẹ bá ń pè jàmá ó di ìdájọ́ mélòó mẹ́rin ìdájọ́ kan wá parí gbogbo ẹ̀ èyí wọn àbá àkànjẹ ni ẹnu ìdẹ̀já pé ìdájọ́ torí kì í ṣe ìdájọ́ wọ́n ní àmóhùn náà ń bẹnu ṣẹ̀dá kí ni nǹkan ó ń làwọn tíṣẹ̀ rí àkàn báyìí ó sì ń wò wá ràn lórí ẹ̀ bó bá wù ẹ̀ṣẹ́ tó bá wù yín ẹ má ṣe ìwọ tó o bá ṣe ọ̀ ní ládàá ìwọ tó o ṣe ọ̀ ní ládàá ìwọ tó o bá ṣe ọ̀ gbẹ̀ṣẹ̀ ìwọ tó o ṣe ọ̀ gbẹ̀ṣẹ̀ ìtó lè mú ọgbà ládàá àbí kọ gbẹ̀ṣẹ̀ lórí ẹ̀ tó bá tó lọ àníyàn mọ́ ẹwù tó kó wa yé ní àwọn bàbá wa ẹwù aṣọ táwọn wọ̀ yìí èmi wà gbádá àwọn àlùfáà wa wọn tó jọ táwọn bàbá wa ẹ̀yin wọ màtíríà àbí àwọn kan wọ jàlàníà nínú gbogbo tí gbogbo àwọ̀ yìí èwo ni ṣẹ̀rí àánú gbogbo ẹ̀ èwo ni wájìbù nú ẹ̀ èwo ni súnà nú ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kan agbára tó fi wọ̀nyí kìí ṣe súnà lẹ́ sọ súnà àwọn bàbá wa nígbà rẹ̀ ó sọ pé ṣẹ̀rí àtúwálẹ̀ pé bó bá wù ọ́ sí bó bá wù ọ́ má ṣe kí ni má ṣe àwọn afún ilé náà ló kọ wọ́n ní yóò ní mùbá kí la pé ẹ̀rọ káwà lọ mọ́lẹ̀ kan gbé bíyàn bá lọ àníyàn mọ́ wà lè kọ́ sùn nísìnyí ó wù ọ́ náà ni abẹ́ni bá ní á ah, dẹ̀sùn díẹ̀ kí n bá tún lè wà áctìvù dáadáa kí n bá jí báyìí mo fẹ́ yẹn náà bí làbí twenty bọ́lọ̀ àmọ́ mo fẹ́ sùn díẹ̀ náà tẹ́rọ ohun tó sùn ó wà mọ́kọ́ torí ó ti lọ àníyàn oorun nì mọ́ iṣẹ́ ládàá nítorí bá ládàá nù àmọ́ ká ló kàn fún ọ dárí nìkò ní ládá tí ó gbà kò ní kí la péjọ mọ́ kò ní ládá tí ó gbà ọlọ́mọdé àti àgbà ládá kí ló mú wa lọ gbogbo bí tá lọ yìí ni pé àlàyé sẹ́ńpè ní súnà tá a dàrú mọ́ra wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí ẹ dápọ̀ ẹja lọ kọ̀rẹ́ tiẹ̀ ẹni tí ń jẹ́ súnà níbí ilẹ̀ súnà dandan ni o dandan ni ká tẹ̀lé ìlànà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam dandan ni o dandan ni o. àwọn jẹ́kẹ̀ẹ́ wa ṣe dandan nu tẹ̀ríà ìmí ìbẹ́nu àlùkòrán nìkan ló wà ìmí ìsì ìbẹ́nu àdìsí ló wà tó gùn jù nú àlùkòrán òní áyà tó tẹ̀yìn tó sọ̀rọ̀ bàbá yára wa lówó kakọ kalẹ̀ kẹlẹ́nu ma bẹ́ẹ̀ kí lọ́ọ̀yà kọ́ ẹ dákun wọn àwọn àlùfáà wa wa dandan kọ́ kí ló kọ̀ dájọ́ àwọn ta ní kèsì ọlọ́mọdé kí wọ́n dàbò ìdíjẹ̀ yà ní a ṣe àmọ́ tó ní ẹni bá ṣe yóò gbà ládá àmọ́ bí yóò bá ṣe kò ní jíyà sunna kí lágbé sunna sunna láti